bàbá yìí tẹ̀lé e lọ sílùú àtàṣẹ́ ní àtàṣẹ́ ilé ní Port Novo kódà wọ́n tó mú àwọn èèyàn ńlá lẹ́yìn lára àwọn tí wọ́n mú lẹ́yìn ni ọba Gbénga Sólúgà Adéṣẹwà ti Sìmáwá ní Ṣàgámù ìpínlẹ̀ Ògùn àrẹ̀mọ táwọ̀ alimi náà tẹ̀lé wọn eh, àti àwọn ọ̀rẹ́ lọ́jọ́ tá à ń wí yìí ọba oníkòsí abẹ́sàn alájàṣẹ ti àjàṣẹ ilé sọ ìtàn púpọ̀ nípa àjàṣẹ lọ́jọ́ náà mo fẹ́ ká fi àǹfààní yìí àǹfààní ìrìn àjò ìjíṣẹ́ yìí ká fi mọ̀ nípa ìtàn ìlú àjàṣẹ ẹ gbọ́ láti ẹnu kábíyèsí alájàṣẹ fúnra wọn mo dúpẹ́. ọmọ wa a fẹ́ fún ní oyè kí ló ṣe ká fẹ́ fún lóyè láìwé kí wọ́n wò ó pé ọmọdé yìí máa máa ṣàkíyàn púpọ̀ ń ṣe wàhálà púpọ̀ síra lè fi bẹ́ẹ̀ fún wọn dẹ̀ ń fún ọba nílùú wa yà wọ́n fún ìṣẹ̀ onírànù ni wọ́n àwọn ìsanwó fún ọba nílùú wa yìí ẹ̀ kò dàbí nàìjíríà nílé wípé kí la lè fi bẹ́ẹ̀ á fún lóyè á fi òye á àléfò yìí lásán fi dá lọ́lá ìgbà tí ó sì ní relatives sílẹ̀ yìí á fún lóyè tó ń pé àwọn ọmọdé ọmọ ẹ̀ yóò máa jẹ oyè náà kí ààfin ọmọ adékòyà abẹ́sùn. láti wí pé ká lè fi fún ní recognition fún nǹkan tí ń ṣe ìdàgbàsókè Yorùbá ti ìlú méjèèjì àti wá gba ẹgbẹ́ sí ìlú ìlú kan àfàdé togo àfàdé ghana àfàdé agbègbè àfàdé gabon àfàdé àgbẹ ọlọ́ọ̀fọ̀ lẹ́yìn nínú nítorí ẹ̀fẹ́ àwa fi aṣọ ìbò yàwó yàwó tuntun ní báyìí tábàṣọ ní ìbò lórí tábàṣọ wá sí aṣọ kúrò lẹ́yìn àbá wa sọ olè náà fún gbogbo ẹni bẹ́ẹ̀ ni. bàbá ẹ̀ẹ́ for nation kò sí bó ti wọ̀ pé wà bẹ̀ lọ́lọ́wọ́ ń ṣe ìwọ́n náà ń pẹ́ díẹ̀ náà lọ́jọ́ kò thirty four years láti ṣe lórí ibi wọ́n náà ń pẹ́ ó pẹ́ ó pẹ́ ó pẹ́ ó pẹ́ ló di bàbá ló jókòó báyìí ó ní wọ́n ti gbé ẹ sí àyà ọba ọba yẹn tó ọlọ́wọ́ ṣe wọ́n náà ń pẹ́ ó pẹ́ ó pẹ́ bí àwọn àṣẹ ó pẹ́ àwọn bàbá wọn ti ní eighty six years ìgbà tí ó ń bọ̀ wá lónìí mo ń sọ bàbá mi àá kí ló ṣe ọ̀dẹ̀ ṣàkọ báyìí <laughs> wàá ṣàkọ báyìí wàá ní ọkọ̀ tó ṣàkọ ọgbà mo mọ̀ kó mọ̀ ṣe fún ìlẹ́kọ̀ọ́ kan. ìpìlẹ̀ <laughs> ní àjàṣe ilé lẹ́yìn ìgbà náà ni àwọn ọmọ ọba kan wọn kò lálàdà wọn á sábà wá wípé ká gba àwọn ká fáwọn láàyè adẹ̀ fún wọn láàyè lẹ́yìn ọdún méjì wọ́n wá sọ pé ká gbà wọ́n láàyè káwọn máa wá máa wá ṣolùdarí àwọn ọmọ tàwọn káwọn máa ṣòròjálẹ̀ àwọn fọlọ́wà sí wọn àwọn ẹgbẹ́ àwọn kí láàrin kọ́ wọ́n ṣòròjálẹ̀ wọn àyè tá fún ẹ ìyẹn ní pé máa jọba fún wọn máa ṣe kínní fún àṣẹ wọ́n fẹ́ gbàjọba wa ni ìgbà tó yá ń kọ́ òun tí máa ń jókòó lé ààfin alátẹ torí ọba ẹ̀kẹrin òun la alátẹ nílẹ̀ ẹ̀ka òun wọ́n máa pè ní alátẹ abẹ́sàn alátẹ sún alátẹ lòun òun pàtẹ ni ẹnikẹ́ni ló lè máa wá ra kan lórí igbá òun lórí àtẹ òun ìyẹn pé gbogbo ẹni tó ti wá tọrọ àyè lọ́dọ̀ tí òun ó máa fún un nítorí pé àlejò ní múlù dùn wọ́n sì ní múlù tóbi ẹ̀rìn pé nàìjíríà tálejò ò bá wọ̀ bẹ̀ ǹjẹ́ ló lè develop àbí tálejò ò bá wọ̀ lù kan tọ́gbà mọ̀ lù nìkan ni àlejò kan wọ̀ lù yóò lè dàgbà ìlú ò sì lè pọ̀ sí i ìlú ò sì lè lọ nílọsíwájú púpọ̀ àlejò ni ó máa wá náà máa lọ náà máa bọ̀ tó rò pé alátẹ lòun òun pàtẹ mọ́ kò tó jókòó ní ààfin alátẹ mọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí wà ní ilé ẹ̀ wọ́n á ṣe nǹkan bí wọ́n ṣe ète wọn títí títí ní akápò onílẹ̀ wọ́n á mu wọ́n mu lójijì wọ́n á sìn ín lóòó láyè àtún sunkún mọ́ torí nígbà tá à ń sọ ìta bá ń sọ chief ló wà bẹ́ẹ̀ a máa ń sunkún ni mẹ̀kún máa ń dà lójú mi báyìí yò yò yò yò yò yò wọ́n mú láàyè kí èèyàn twenty kan fẹ́ mú ọkùnrin ẹyọ kan gbági wọ́n rí mú kó tó fẹ́ gbá ẹ̀ sókè ẹlòmíì ti là ẹ́ lẹ́yìn ẹlòmíì ti gbá ẹ wájú ẹlòmíì ti ṣe kíní kò sí bó tilẹ̀ ṣe tọ́ ẹ pé wọ́n plan kìnínà wọ́n ṣètò ẹ̀ ni àwọn náà ti ṣètò lójijì wọ́n bá mú wá sí lóò láàyè wọ́n gbẹ́ kòtò ooo báyìí wọ́n á pèsè náà wọ́n á sí lóò wọ́n sọ pé ẹ̀yin tẹ ẹ jẹ́ òǹkò yìí àwọn ọmọ tẹ ẹ ṣe ẹ̀ṣọ́ káàkiri ẹ̀yin kíní lẹ máa ń jẹ èso lẹ máa ń jẹ wọ́n á mú kíní kékeré kan báyìí wọ́n pè é àgbà wọ́n á kó èso sínú ẹ̀ wọ́n pẹ́ máa lọ jẹ lọ́nà ọ̀hún wọn á mú kòkó ńlá kan wọn fi wò ó lẹ́rí báyìí wọn á sì fi sí ẹ̀ títí kó wa kó sẹ̀ wọn á yọ wọn á sọ sọ pé n ní onílẹ̀ ní tó ń pẹ́ akápò ọ̀gá onílẹ̀ pípẹ́ onílẹ̀ ní àwọn di onílẹ̀ lónìí. kan wọ́n lọ gbá ẹ̀ wọ́n sáré lọ bá alátẹ̀ báyìí kí ni wọ́n ṣe wọ́n débi alátẹ̀ alátẹ̀ pààrọ̀ náà ti rí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́ba ìdìbò sọ pé ah kìíní yìí wọ́n pé nítorí ni mo ń sọ ẹ̀ ń pẹ́ kàkà tí oníkòyí yóò ké bíi kìíní ọmọ oníkòyí yóò kúkú relé o ìyẹn ní pẹ́ rè pé secret pé kí yàn wọlé kó lọ jáde mọ̀ mí ń pè lónìí nílẹ̀ yorùbá mo bá gàlẹ́ gbogbo àwọn fíìmù púpọ̀ púpọ̀ tó máa ń ṣe wọ́n tó máa ń ṣe àwọn kan yín sílẹ̀ mo bá pọ̀ fọ̀ ilẹ̀ bá ya ni ló bá wọlé ní kíní tí wọ́n fi sọ́wọ́ lẹ̀kẹ̀ owó ẹ̀ wá wà mẹ́ pẹ̀lú tọ́ ọ ká tó lọ tí a bá rí gbàlá yíyọ àwọn lẹ̀kẹ̀ náà jáde fún un tó ẹ rò ti wà very old ó ti já ó ti chikichiki ó ti já já já ìfẹ́ wọ jáde yìí nìkan mọ́ gbé jáde tó ìfẹ́ kẹ́nìkan kó lọ́ọ́ gbà yẹn àbí kẹ́nìkan já lọ́rùn wájọ́ kan lákìbẹ̀ ló wà lọ́dọ̀ wa títí lòdì ló fẹ́ ibi tó bá wọlé sí mi ló wá ṣépè pé ìlú ò ní kò sì ní gbòò lábẹ́ àwọn ìran yìí pé ẹ̀yin káàárọ̀ òjì rẹ̀ káàárọ̀ òjì bíi ìlú wa ìlú yìí táwọn ọ̀ràn yìí sì fi àgbà rẹ kàn ìran tá a bá fẹ́ wò ní ìsìnrán kan náà ni wá o tó ti wá dẹ̀gùn o wípé ìlú òní tò lábẹ́ wọn pé kò sí ohun tó lè fi wá fi ṣe lágbára ọlọ́run kò sí bó ti ò lò kó a mọ̀ mọ́ ọlọ́run náà ni ẹ̀ bá wà lóde òrìṣà kan mọ̀ mọ́ ọlọ́run. àrò bàbá ẹ̀ sọ pé ìgbà ẹ yóò máa ró kígbà yẹn máa ró sí dáadáa ìgbà máa ró bẹ́ẹ̀ ló sọ ó nà mo mú wọn nà bàtọ́ bàbá yẹn kọ́ bàbá yẹn kọ́ mo ní alátẹ̀wà mo alátẹ̀wà fita akọlọ́kọ́lù tẹ̀ akọlọ́kọ́lù táwọn ìzígi ní fita ẹ̀ tẹ̀ kéékè bọ́lọ́wà bọ́lọ́wà wọn ò rí mo bá mú ẹni ìgbà wọ́n yìí wọ́n nà sọ kódà wọ́n á fọlé wọ́n sọ sínú oko láti nǹkan bíi aago mọ́kànlá bẹ́ẹ̀ tí a ọ̀ títí di the next morning. Eh? jusqu'au jour prochain finalement kí ló wá ṣe ìgbà tí èrè wá sẹ̀sí wá dìde ìlú ti tò wọ́n gbà yẹn ṣé wọ́n ti jagunjà wọ́n ti ṣe wàhálà wọn wọ́n á lọ wọ́n lọ wọ́n gba àwọn èèyàn míì pípọ̀ ti sá lọ kò sí inú kan mọ́ kí ló lè ṣe ó ṣe nǹkan kan ah mistake tó wá ṣe tó bá ti lọ pàápàá náà ni àmì pa ìní ìlóyún àwọn ọmọdọ́mọ eléyìí ni àwa àwọn náà ni àwọn ẹ̀rí báyìí nígbà náà ìkíní ẹ̀ wá ń ṣẹlẹ̀ ní sixteen eighty eight ní seventeen century sixteen eighty eight àwa wá bí ní fourteen eighty five àwọn eléyẹn wọ́n wádọ̀ wá ní sixteen eighty four àti ṣe two hundred years tó fi wá àmọ́ lẹ́yìn four years later ní ten January wọ́n ṣe kinní yìí bàtọ́ náà bá ti wá ṣe ń kọ́ ọlọ́run ṣe dáadáa fún gbogbo yín ẹ̀sìn. mẹ́ta mẹ́ta lọ̀rẹ́ òwe ìkan ni wọ́n á sùn lẹ́ni ìkan ni wọ́n á sùn lẹ̀ ìkan ni wọ́n á sùn láyà mo ṣojú wèrè mo bá láyà lọ mo ti lọ́mọ ogun mo ti lọ́mọ sá mo ti lọ́mọ kó bá a lẹ̀ ọjà ọ̀tẹ̀ wẹ́wẹ́ ṣe kú bàbá iṣẹ́ nìkẹ́lẹ́ ṣe kú ọkùnrin ọ̀tẹ̀ ìbàdàn gbógun wájà lù òun dára ṣe kó yẹ ẹ̀yẹ yẹ́ẹ̀yẹ ọlọ́lẹ̀ òwe. kábíyèsí ẹ̀ pẹ́ fún wa a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti máa wálé mo ti sọ fáwọn ń sìn pé wọ́n ní tabakuro ń gbé bóyá a lè sáré dọ́dọ̀ ọ̀hún kí n wo ilé wọn tí n bá tí n pé tí n bá fẹ́ níbi àwọn bá mi wá ìpè mu ní kàn bá bedroom or bedroom flat àbí bọ́ngálò kékeré kan síbí àwọn tó ń dẹ̀ pé àwọn láti máa wá bí. ẹ ilé ìyín ilé ọ̀hún ilé ìyín ilé ọ̀hún ilé ayé àtẹ̀tẹ̀ ṣe fún yín ní ìṣẹ́jú kan five minutes. àfẹ́dá ìdí olóyè ambassador olúṣẹ́gun olúṣọlá wọ́n gbìyànjú púpọ̀ nítorí wọ́n tó padà lọ ní ọdún 2007 kódà àwọn ọba méjì ló pẹ̀lú ọba oníkòyí ti àjàṣẹ́ ilé láti gbàlejò wọn lọ́jọ́ náà ọba onísàkété ọba onísàkété ẹ̀hẹ́n àti ọba onísàálẹ̀ ọjọ́ náà lẹ́ ń wò yìí. láti tún ìlú ṣe Eh, ọba tó jẹ tí ìlú kún orúkọ ẹ̀ ò ní parẹ́ èyí tó jẹ tí ìlú tún kún orúkọ ẹ̀ ò ní parẹ́ òwe náà ló máa jẹ́ tí àbá tó jẹ òwe àti tọ́lókun. ẹ jẹ́ kí bàbá tó bá àti kábíyà ẹ ẹ so. ẹ jẹ́ kí bàbá náà ní àmì yìí náà owó ẹ̀ ní àmì yìí náà. ẹ ọpin ẹ ọpin ọpin ọpin gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí wọ àbí. sórí sórí orí ṣe ẹjọ́ o. ṣùọ́ ó yà ṣe é ó ti lè ṣe é ó ti lè ṣe é. pẹ̀lẹ́ o lẹ́yìn ọjọ́ yìí ni gbogbo àwọn ọba ilẹ̀ olómìnira bẹ̀nẹ̀ pawọ́pọ̀ tí wọ́n fi òjíṣẹ́ yìí jẹ oyè tolúlàṣẹ ìtumọ̀ rẹ̀ ni wípé ti ọlọ́run ọba làṣẹ wọ́n ní kì í ṣe pé agbára rẹ̀ ló fi kó àwọn jọ nítorí kò ṣẹlẹ̀ rí káwọn ní council of yorùbá obas nílẹ̀ benin republic ṣùgbọ́n ọlọ́run fi rán an ayẹyẹ oyè yìí wáyé ní ààfin ọba oníkòyí ní ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún two thousand and seven ẹ gbọ́ ọ̀rọ̀ tí ọba onísàkété sọ lọ́jọ́ náà. ajókòó lọ́ba lọ́ba tí a wá kí ọlọ́ba ti fi nǹkan ní bó ṣe rí kò sì ní pé bí ó ṣe tẹ̀ra lọ́rùn. mo kí àwọn bàbá wa mo tó ń dúró wọn tọ̀tọ̀ tó yí táyé tí ó wá lónìí yìí ẹ bá lè sún ẹ̀kan mú lónìí ire tí ẹ̀ ń sún lè òdùwà tí ń wọlé ẹ̀jẹ̀ ẹ̀bà mi fún ìfọmọ náà ọmọ náà jẹ́ ọmọ kan tó fẹ́ kó tan ìmọ́lẹ̀ sílẹ̀ áfíríkà. ó ń fẹ́ kí ọba bèrè ọba nàìjíríà ìṣẹ̀ṣe nàìjíríà ìṣẹ̀ṣe bèrè kájọ tòkẹ́dà nǹkan tó ọmọ náà fẹ́ nìyẹn òun náà ló fa sábà bí tó fi tọ́ pé òun fẹ́ joyè ìyẹn ọjọ́ òní orin náà mọ́ lórí ṣé àrí òrìta wa lọ lónìí bísí ni bísí lọmọ náà kì í ṣe bísí bísí nìlá yẹn ni. olùwé kọjá o wọn lọ dákì jọ sáré lolúwé kọjá o sáré lolúwé kọjá o sáré lolúwé kọjá o kọjá nípa àtòwí nípa nípa àbúrò fún òmùgọ̀ ènìyàn tó kó fún pèsè wàhálà èdò seria un... Yani hadi bu kötü sorular oluyor. Oluyor. Ee, acele kalacak ama ọtí àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. Sorry. a fẹ́ gbé agbádá ti Amém, amado wọ́n ní kí ìlà rẹ̀ kí á ti fò. àti wọn bára bò ìdébìlà bò olóyè láti pè é. pàṣẹ nínú ètò ìjẹ́pá ewu pàtàkì láti Muito cavalo. O mundo ficou no meu. Achou. Irei. Muito coroado. Uma

pọ̀ gbogbo ó ṣe mọ̀jẹ̀ ó bàjẹ́ Thank you. Odùduwà nínú ọkọ̀ Aláàfin Ọ̀yọ́ ní ọkọ̀ òǹkòyí alájàṣẹ́ ní ọkọ̀ abẹ́sàn ní ọkọ̀ Táíwò tó jẹ́ ọba ẹ̀kejì ní ọkọ̀ títí wa náà òǹkòyí abẹ́sàn alájàṣẹ́ kà àwọn látẹ̀ ìtòlí ìlọ aṣọ ẹyin tolúlàṣẹ alájọbí alájọbí tolúlàṣẹ alájọbí ọkọ̀ náà mẹ́rin o tó mẹ́rin o tí à ń gbé ní sáà nàìjíríà ní orúkọ gbogbo wa àtọmọdé àtàgbà àtàwọn ọba Oníkòyí náà sọ̀rọ̀ ó sọ̀rọ̀ nípa akitiyan tolúlàṣẹ fún ètò tó ti tò kalẹ̀ tí ó ń bọ̀ lọ́nà ẹ̀gbọ́n tí wọ́n wà ọwọ́ wa fẹnu bí tí ọwọ́ àwọn ọba tìlú wa nàìjíríà ó ṣe tẹnu ọwọ́ ọba àwọn ọba tìlú bẹ̀rẹ̀ ọwọ́ tàwa náà ó tẹnu yóò tẹnu yóò tẹnu yóò tẹnu wọ́n sì dá sọ fún àwọn ọba ọba lọ́balọ́ba tó wà bíi wípé inú mi dùn púpọ̀ jù wípé bàbá wa ambassadọ ilé olúṣọlá high chief ó wà níbí ẹ ti mọ̀ wọ́n wà kalẹ̀ wọ́n sì ti bá wa ṣètò pípọ̀ wọ́n ṣe wàhálà pípọ̀ láti rí pé ká ní àṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá wa lọ́balọ́ba tìlú ilẹ̀ Nàìjíríà kò sì ní pẹ́ nísìnyí tó jẹ́ pé á gbéra tá a dọ̀hùn tá a ní ìsìnkọ̀lù wọn èyí pé tá a ní ìpàdé pẹ̀lú wọn nítorí ẹ̀ tó wù látùgbà díẹ̀ wọn ò sùn wọn wà díẹ̀ ọlọ́run ó ṣe wọn lẹ́yìn. lẹ́yìn ọjọ́ náà pẹ̀lú akitiyan tó lùlàṣẹ ìṣẹ̀lẹ̀ ìjánu kan ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta àwọn ọba one hundred and forty six ló pàdé àwọn ọba yorùbá àti ilẹ̀ bẹ̀lẹ̀ republic ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún two thousand and eight ayẹyẹ ọjọ́ náà ó dùn ó lárinrin gómìnà ìpínlẹ̀ Ògùn lásìkò náà ọ̀túnba gbẹ̀ngà daniel àwọn ni wọ́n gbé ètò náà lárugẹ ọjọ́ náà lẹ́ ń wò yìí ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí ọba aláké ti ilẹ̀ gbà sọ lọ́jọ́ náà. eléyìí tí ó ṣẹlẹ̀ lónìí ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ó ṣojú ẹ̀mí wa nítorí ààlà tí jẹ́ àtọwọ́dá àti artificial boundary tí àwọn òyìnbó ti fi sí àárín wa láti 1884 sí 1885 àwọn èèyàn ti dábàá látijọ́ láti yọ ààlà ìkúrò ń bẹ̀ ṣùgbọ́n mi ò rò pé a ti rí nǹkan tó tó tè ní ìrí gbogbo iṣẹ́ tí àwọn èèyàn ṣe. fún eléyìí ní orúkọ gbogbo àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ògùn èmi gẹ́gẹ́ bí alága mo dúpẹ́ eh, kódà pòfẹsọ Anthony Aṣíwájú àwọn náà sọ̀rọ̀. kẹ́sì ètò sí bí àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ilẹ̀ Nàìjíríà ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ republic and kìnìṣe ìgbìmọ̀ lọ́balọ́ba àwọn ọba Togo ọba Yorùbá Togo wọ́n wà ń bẹ̀ wọ́n nára pé ní Ghana ẹ ṣètò tẹ̀sí máa kí àjọṣe yìí tó máa wá tó máa wá dìrí gidi ó dá mi lójú tẹ́ ẹ bá lè ṣe létò bẹ́ẹ̀ gómìnà wa olóríire yìí á ṣàtìlẹ́yìn fún yín tó bá lè ṣàtìlẹ́yìn fún yín ẹ jẹ́ àwòkọ́ṣe nọ́mbà wán ní gbogbo ilẹ̀ áfíríkà. bẹ́ẹ̀ lọ́bọ oníkòyí sọ̀rọ̀ púpọ̀ nípa òjíṣẹ́ yìí èyíùn olóyè tolú làṣẹ. tẹ́ ẹ bá rántí wípé lọ́dún two thousand and six ọba oníkòyí ti àjàṣẹ́ ilé sọ ìtàn nípa èpè tí akápò ṣẹ́ fún ìlú àjàṣẹ́ wọ́n gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ní ọdún two thousand and eleven wọ́n lọ ààfin ọba síjúwadé olúbùṣe ọ̀ọ̀ni ọ̀fìfẹ́ ìrìn àjò náà lẹ́ ń wò yìí kábíyèsí rán àwọn babaláwo tó lé lọ́gbọ̀n kí wọ́n lọ pàdé àwọn babaláwo míì tí ó wá láti ilẹ̀ dàolù. kábíyèsí ni níwọ̀nba tó ti jẹ́ pé. kí wọ́n pàdé nílùú àjàṣẹ́ kí wọ́n lọ rè ré èpè ọjọ́ kìíní àná kí wọ́n rí kúrò tó bá tó bá yá a mọ̀ fi àwòrán ìgbésẹ̀ náà a mọ̀ fi hàn mí lórí ètò míì láti ọ̀tẹ̀. àṣẹ ìrọ́lẹ́ ọ̀hún. aláṣẹ ìṣòro. àwíṣà fọ́gbó. nínú ọdún 2007 tí wọ́n lọ rèé rẹ́ èpè yìí ni olóyè tolúnàṣẹ ṣe ìgbéyàwó kódà ọjọ́ tá à ń wí yìí ó dùn ó lárinrin ojú gbogbo ẹgbẹ́ OPC àti ẹgbẹ́ FYCC èyí wọn alájọbí ló pé síbẹ̀ ẹbí ará ọ̀rẹ́ àtojúlùmọ̀ ló pé ẹ gbọ́ ọ̀rọ̀ tí olóyè ambassadọ Olúṣẹ́gun Olúṣọlá sọ lọ́jọ́ náà nàìjíríà nìyẹn àmì tí ẹlẹ́dàá ṣe fún wa lèmi yìí oòrùn tó ń ràn ara wa tó ń yá ó dá wa lójú pé ẹlẹ́dàá tó dá wa ó ti ṣe àbúrà fún ọ̀tá ṣe. ní orúkọ àwọn ọba wa pàápàá ọba ọkàn adéṣíjú adé olúbùṣì bí ọ̀ọ́ni ọ̀bíbẹ̀ ní orúkọ ọba wa ọ̀rẹ́ wa ọ̀rẹ́ mi àtàtà ọba aholú mẹ́nu the akran of Badagry àwọn ní wọ́n gbé ọ̀pá fún wa pé ká wá fi ṣàdúrà pé wọ́n wà. láti ẹ̀yìn odi wá àwọn àdárúkọ àwọn ọba méjì kan tí wọ́n kí wa lẹ́yìn ọba oníkòyí abẹ̀sán alájàṣẹ́ wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n ṣàdúrà wọ́n ní kí àwọn ọmọ wa yìí àti ọba oníkòyí alábí láti wìdá mọ́mí wa tó jókòó tì ní lẹ́gbẹ̀ẹ́ yìí ààfin làwọn ti wá débi pé kán wá ṣàdúrà kán wá wo ohun tí àwọn ọmọ wọn ń ṣe ní orúkọ wọn àti ọmọ tó ń ṣèyàwó àwọn ọmọ tó ń ṣèyàwó méjèèjì dádì dádì dádì àwọn ń pè ó dẹ̀ ti pẹ́ tà àti wà nídìí ẹ̀ ọmọ yìí tó fẹ́ ọmọ wa èjì lérè ó ti ṣe oúnjẹ fún mi ní Porto Novo rí àbí Porto Novo kan ló ti ṣe oúnjẹ fún mi. àwọn wọ́n ti fàdúrà sí nǹkan tẹ̀ ẹ́ ṣe wọ́n ní kí bẹ̀yìn pé kí ẹ jọ pé ayé wọn ti dáa lóòótọ́ láti bẹ̀rẹ̀ ayé wọn á ti wọ̀ dáa pé ah. ẹ jọ̀wọ́ ẹ oníyàwó ọlọ́mọbìnrin ó jọ ó yẹ ọlọ́mọkùnrin ẹ jọ ẹ yẹ jẹ́ kí wọ́n ṣe ojúṣe wọn sí ara wọn tọkọtaya ṣe ń kọ́ṣẹ́ tó rán mi tí mò ń jẹ́ yìí nígbà tá a ti wo gbogbo tó lọ yìí ó a kúrò pé kí n lọ jíṣẹ́ padà fún kábíyèsí ní Badagry ni o ní Porto Novo ni o àti ní Ifẹ̀ ni o láì jẹ́ pé wọ́n mọ̀ pé mo dìde mo kí wọn mo dẹ̀ ṣàdúrà fún wọn báyìí ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe púpọ̀ púpọ̀ o ọdún púpọ̀ ní ṣẹlẹ̀ lórí àwọn ọmọdé yìí nígbà tí wọ́n ń ṣe ojúṣe ayé wọn báyìí adúpẹ́ o lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní abẹ́òkúta ní two thousand and eight gómìnà ìpínlẹ̀ Ògùn nígbà náà ọ̀túnba Gbẹ́ngà Daniel dá ẹgbẹ́ Royal Vanguard sílẹ̀ kí wọ́n lè máa ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn ọba aládé tilẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ kí wọ́n lè máa gbé àṣà àtìṣe kí wọ́n lè máa gbé lárugẹ ìpàdé àkọ́kọ́ tó wáyé nílùú Kòtónú lẹ̀ ń wò yìí. ọmọ ìyá wa ní nàìjíríà ẹ ṣe ẹkú àbọ̀ ẹkú fẹ́ wọ́n ní ọmọ máa ń jọ bàbá ẹ̀ ni ìfẹ́ tẹ̀ ní náà kò jẹ́ ìfẹ́ lásán lẹ́dọ̀ ẹ̀gbọ́n tí ọba ọlá oyèdèpọ̀ onísàbẹ̀ ti ìlú ìsàbẹ̀ sọ. lójú ọ̀nà ètò oníkòyè o gbogbo ọmọ aráyé wọn yọ́nà sí ẹni bẹ́ẹ̀ sì dé lọ́hún kẹ́kí gómìnà sọ ní ọwọ́ ẹ̀ ń góńgòkè tẹ̀gbẹ́ ni ọwọ́ ẹ̀ ń ni bẹ́ẹ̀ sì bó ṣe èké nítán ń bó ṣe bẹ́ẹ̀ sì ó lè ṣe kẹta ká ẹ tí olúwa láṣẹ ẹ̀ńgẹ́ dàpọ̀ ọmọ náà lọ́wọ́ fún dáadáa olúlàṣẹ kò sí máa ń lọ kò ní padà kò ní fàájò. blémblém ní sì ń lọ ń gbogbo ọmọ ọba ọba Yorùbá ń bè náà wọn ni wọn ni ń kùsù gbogbo ńlọ ti gbogbo wọn ni kẹrin lọ́wọ́ ọwọ́ bẹ́ẹ̀ sí tasi ní wọn tó ẹ ọba olóbùbà náà sọ̀rọ̀ ẹ̀gbọ́n táwọn bí gbogbo ẹ ṣe ń lọ yìí inú tòlí ń dùn gan tí a bá lè ṣe kó má sì pé wọléwọ̀ta yẹn kó nira fún wa Ọlọ́run wàláyé súnmọ́ bíi alẹ́ àzìm ìlú náà tún dájú bá a ṣe bá a ṣe wó lọ púpọ̀ púpọ̀ iṣẹ́ tí ń lọ tí ń lọ dáadáa yìí ẹ bá wa tọ́jú ọmọ yìí tolú làṣẹ tolú làṣẹ ọlọ́run wò ṣe kékeré ni ọlọ́run ó ṣe àṣeyọrí ni ó sì máa ṣe ikú ìní gbà lọ́wọ́ wa ní kékeré á dàgbà á dògbò gbogbo wa náà bí àṣejókòó ẹ̀ ẹ̀ ìjẹ́ká tó bọ̀ ọ̀rọ̀ látẹnu ọba ọ̀rọ̀ líjẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin àbúrò wa ní Nàìjíríà tí ẹ wá láti wá yọ wá jáde kúrò ní oko ẹrú ọlọ́run ó lọ́ra ẹ̀mí yín fún wa ọlọ́run yóò jogún àlàáfíà fún yín àlàáfíà àti ẹ̀mí gígùn ọlọ́run yóò fi ta yín lọ́rẹ nítorí pé lọ́wọ́lọ́wọ́ nísìnyí lóko ẹrú la sì wà báyìí àwọn tí wọ́n ti mú wa ń sìn náà ni wọn ò ti fi wá sílẹ̀ ẹ dákun tó bá jí àṣìṣe yìí láṣeyọrí ẹ̀yin bàbá wa ti ń bẹ ní Nàìjíríà ẹ̀yin ni ẹ̀ wojú ọkọ yìí o ẹ̀ wojú ẹ̀dùn yìí ẹ̀ wojú àdá yìí ẹ̀ máa fi ṣá òkúta ni o torí pé inú òkúta ni wọ́n so wá sí o bí ẹ ti ṣe lè fọ́ òkúta náà tá a lè tú jáde òun náà ní kẹ́ bẹ̀rẹ̀ sí bá wa wá ọ̀nà àṣeyọrí níbẹ̀ ọlọ́run ṣe é ṣàṣeyọrí o. tolúlàṣẹ ọlọ́run ńlá kan kẹ́gbẹ́ fún tolúlàṣẹ kí gbogbo nàìjíríà àti republic of benin kí wọ́n mọ̀ sí ẹnìkan pàtàkì tó wúlò fún àkóso ìlú tó sì ń ṣàkójọ tó sì ń ṣiṣẹ́ láàrin àwọn èèyàn títí láàrin àwa ọba. lẹ́yìn ọ̀rọ̀ ọba ọ̀ríjẹ̀ ìdíkà tó ń gbọ́ ọ̀rọ̀ ọba ọlọ́ta tó lẹ́kejì di ilẹ̀ Benin Republic. a ní káwa bá àwọn gómìnà wa sọ but àwọn ẹgbẹ́ wa ò jẹ́ ká ká rí pé ká fi hàn àwọn gómìnà wa Vanguard tá a gbé jókòó báyìí ó di dandan ká sọ ọ̀tọ̀ fún ara wa ni pé eh, tá a bá ní àwọn ọba yorùbá tó wà ní ìbẹ̀rẹ̀ ẹ̀ tí ì rí one quarter of it number two eh, a kì í eh, bọ̀bọ̀ yìí eh, chief olùwàṣẹ bẹ́ẹ̀ ni a kì í wọn pé ọ̀tọ̀ ẹ̀ try wọ́n try fún wa nítorí ó tàn náwó ẹ̀ èmi ò mọ̀ tí ó tẹ̀ ń gbà ó lọ́wọ́ yankan tájì máa ń lọ sí. Èkó padà but ó tẹ̀ ń try pé àtẹ̀ ń try láti ṣe nǹkan fún but ẹ̀yin náà ló jẹ́ eh, yan pàtàkì tó tẹ̀ ń tọ́jú wa because we have been there more than two times. arákùnrin tí ẹ̀ ń wò yìí òun ni wọ́n ń pè ní àkànbí akálà òun ni director of cinematography ní Benin Republic òun ló ṣe ètò bí gbogbo àwọn ọba wọ̀nyí ṣe ṣe ìpàdé pọ̀ pẹ̀lú mínísítà fún àṣà ìbílẹ̀ ìyún minister of culture nílẹ̀ Benin Republic ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ látẹnu ọba Oníkòyí. bàbá kò ń bí nísì wà á tètè ṣe akitiyan láti gbé ká bẹ́ẹ̀ lọ sí mínísítírì yẹn ọmọ wa tolúlàṣẹ òun náà ni wọ́n ti sọ fún gbogbo àwọn. gan-an kò sówó kan tẹ́nìkan gbẹ́jọ́ ẹnìkan ò dáwó kó sọ pé ó dáwó dáwó dáwó ìwọ pàápàá ò mú owó lápò ara ẹ ni. ọba gbẹ̀ngà sónúgà fàdésẹwà ti sìmáwá ìsàgámù nípínlẹ̀ Ògùn àwọn náà sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́jọ́ náà ó jọ mí lójú púpọ̀ púpọ̀ ẹ dákun ẹ jẹ́ ká gbọ́n tí wọ́n sọ. ṣá lè jẹ́ ní gbogbo bẹ̀rẹ̀ yìí pé ọmọ kan ṣoṣo ní gbogbo àwọn lọ́balọ́ba ní tó lè máa lọ láàrin wọn nítorí náà ká bá fi sẹ́yìn ó ṣeé ṣe ká láwọn míì tó yẹ pé wọ́n lè ṣe ju bóun ṣe ń ṣe lọ nígbà tó máa dà á pọ̀ a lè sọ wípé kọ́ tọ́jú wọn kọ́ tọ́jú ẹ̀ ẹ̀kọ́ tọ́jú ẹ̀ ẹ̀ ó nìyẹn ní dandan ni o kì í ṣe pé gbà tó bá ṣẹ́kù sí tó bá jábọ́lẹ̀ lórí tábìlì ó sì ní ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó dájú ó sì ní í ṣe àwa lè fún níyẹn nítorí bá ṣe ti ń ṣe bọ̀ fún bẹni mú ọmọ kékeré láti bẹ̀rẹ̀ ni ó dẹ̀ ti ń rìn ní ìsìn fúnra rẹ̀ òjì tó ẹ bẹ̀rẹ̀ sí súré bí nǹkan bá tiẹ̀ kù díẹ̀ káàtó síbi sọ̀hún ó láti fara ẹ̀ balẹ̀ kó kọ́ ọgbọ́n táwọn tó wà wájú ti ní ni ìyẹn làwa fi ń ba lò ṣùgbọ́n èyí lè máa tọ́jú ẹ̀ wọ ẹ̀yàn bá ẹ jẹ́ ká wá fojú inú wo ọ̀rọ̀ náà ṣé pẹ̀lú gbogbo iṣẹ́ takuntakun tí Tolúlàṣẹ ṣe yìí kò yẹ kó sí ìrànlọ́wọ́ kankan fún un yálà láti ọ̀dọ̀ èèyàn kankan tàbí látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn gan-an pàápàá. wọ́n ní ṣùgbọ́n ẹ̀yin lẹ máa tọ́jú ẹ̀ ìyẹn ọba Bẹ̀nẹ̀ bẹ́ẹ̀ gbogbo wa la mọ̀ wípé àwọn ọba Bẹ̀nẹ̀ wọ́n yìí gbowó oṣù kankan kankan lọ́wọ́ ìjọba níbo wá ni wọ́n ti fẹ́ rówó tí wọ́n fẹ́ fi tọ́jú ẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọ̀rọ̀ tí àwọn lọ́balọ́ba sọ wọ̀nyí ẹgbọ́n ohun tí olóyè tolú làṣẹ fúnra rẹ̀ sọ. mo tún kí olókun tí ó fà wá wá sí ibi tàbí ìṣèpàdé lè nù mo fẹ́ sọ pé ní ìwòyí àná àìtí ìmọ̀ ibi tí a lè lò nígbà tó dójú ẹ̀ tó le tó di pé ọba olóko yìí ni pé ìjẹ́ kí ní ayé ṣe báyìí mo ní a ṣe é ṣe mo ní ìpẹ́ tí mo fẹ́ rìn sí nàìjíríà mo wá súnmọ́ bàbá wa ambassador olúṣẹ́gun olúṣọlá tí bá ní kí n kìròyìn mọ́lẹ̀ ìyáṣú kéńgé bàbá wa kan tó wá gbé bí eré àyẹ̀mọ́ táíwò alímì wọn á pẹ́ fún wa bó tiẹ̀ wọlé jẹ́ pé ó pẹ́ ara rẹ̀ bó tiẹ̀ wọlé jẹ́ pé ó pẹ́ kí wọ́n tó mọ̀ pé òjò ń pa mí ìgbà tí wọ́n pété yorùbá ti pa mí bá ti sún pé lọ́dọ̀ wọn ara ìmáàjì ìgbà tó déjọ́ kan nígbà ara ẹ tó ara ẹ tí wàá tutù báyìí mo ní abẹ́sí ah, bẹ́ẹ̀ lórí gbogbo ọba òun tó ràn nígbà tí mo fẹ́ súnmọ́ yín yẹn ló fà tó fi gbẹ àdìbàyẹn lẹ́lẹ̀ tí bẹ̀ sí ń tọ́jú mi kò wá sígbà tí n bá dọ́dọ̀ wọn àyè tí wà ń lé wọn tí mo ń sùn sí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ púpọ̀ kò sí pé bóyá mo lọ sọ mọ́ṣáláṣí tí ìgbà kan tó bá dé ìgbà kan tó bá ti rí pé ilẹ̀ iṣu báyìí màá wá mọ́ṣáláṣí tó wà nítòsí àbí kí n wá ṣọ́ọ̀ṣì tó wà nítòsí àwọn òtẹ́ẹ̀lì tèmi nìyẹn nígbà tí bàbá wa ti wáyé sọ́bà pé n tó ṣẹlẹ̀ nìyẹn àdìbàdì fún mi yàrá kan lé wọn lọ́pọ̀lọ́ gbogbo yín gidi gan torí tí àbá tì mí lẹ́yìn ni kò lè ṣeé ṣe kí ni mo lè ṣe báwo ni mo ti lè kọ́ bá pọ̀ mo dúpẹ́ pé wọ́n gbà mí gbọ́ wípé oníṣẹ́ tí mo fẹ́ ṣe láàrin wọn wọ́n sì ní kó dákí bẹ́ẹ̀ ni àwọn onímọ̀ kí bẹ́ẹ̀ mo kéré kí lọ́jọ́ orí mi tí má tẹ̀sán àtẹ̀ yà ń lẹ́nu àmọ́ mi ò ní sọ fẹ́rẹ́ fẹ́ má bàa mọ̀ pé bá mọ̀ kókó ni mí màá sọ ọjọ́ mi ọpẹ́ mi ò lópin ní ọjọ́ ìrìnàjò tí mọ́lẹ́kì máa dúpẹ́ lọ máa dúpẹ́ yìí tilẹ̀ aṣọ. ọjọ́ kejì ọjọ́ náà rèé tí wọ́n lọ ká igbákejì ààrẹ ilẹ̀ olómìnira bẹ̀nẹ̀ tí wọ́n bá àṣepàdé pọ̀ lórí ìṣọ̀kan tí Tolúlàṣẹ ń polongo ilé ìgbìmọ̀ asòfin ni wọ́n wà ibẹ̀ ni wọ́n ti ṣèpàdé ìgbà bẹ́ẹ̀ rí nǹkan báyìí là á ṣe nílẹ̀ wa ìwọ bòmíì igbákejì ààrẹ orílẹ̀-èdè lẹ́ ń wò yìí òun náà ni ààrẹ house of assembly ẹni tó bá ti jẹ́ tó jẹ́ ààrẹ fún house of assembly òun náà ni máa ń jẹ́ igbákejì fún olórí orílẹ̀-èdè níbẹ̀. orúkọ ẹni náà ni Kofi Nago Kofi Nago Martiré lorúkọ rẹ̀ Kofi tẹ̀wọ̀n yìí ọmọ Yorùbá ni ìran Yorùbá ni wọ́n ti wá ànàgó sì ni ìran wọn gan pàápàá ẹ ọmọ ọmọ ọkọ ni nítorí ní lọ́jọ́ náà ó jẹ́wọ́ ọmọ ọkọ ó gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ló jẹ́ kí n mọ̀ dájú wípé tolúlàṣẹ ò ṣàdédé so àwọn ọba wọ̀nyí pọ̀ níṣẹ́ ló to ètò náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ igbákejì ààrẹ orílẹ̀-èdè Benin ó kí gbogbo wọn ó sì dúpẹ́ gidigidi lọ́wọ́ olóyè tolúlàṣẹ ṣùgbọ́n nítorí wípé èdè faransé ló ń sọ nígbàtí àkànbí akálà tó jẹ́ director of cinematography tó túmọ̀ rẹ̀ sí èdè abínibí a ò ní lè máa gbọ́ gbogbo rẹ̀ nítorí àsìkò báwa ṣọ̀rẹ́ cooperation in, the, uh, in many fields, culture, cultural field, economical field, social field. So between the two countries there are many uh, movements the cooperations. Uh, so we have, as a tourism, we have to, to, to accompany that, to reinforce that. So we are very, very happy to have to welcome uh, Oba from Nigeria, from the United States we, we hope that this cooperation continues. And we, we, we try to accompany. We try to accompany. a charge to the Ogun State government. Yeah? A charge to the Ogun State government. Uh, you want in terms of relationship. Yeah, we have, we, we think we are State, we try to, to reinforce our cooperation in order to have, uh, uh, to build the unity. Africa need to I told already my my my Yobas that uh, Nigeria for us is a great one. So Nigeria has to to be in front and to work together with other African countries to build Africa. tó lẹ́yìn tí wọ́n kúrò níbẹ̀ lọ́jọ́ yìí wọ́n gba ọ̀dọ̀ aláṣẹ àṣà ìbílẹ̀ ti ilẹ̀ Benin Republic lọ. No ọmọ Yorùbá gan lòun náà bàbá rẹ̀ ní ààrẹ orílẹ̀-èdè náà nígbà kan rí Sógun ló lórúkọ bàbá rẹ̀ Sógun ró ni wọ́n ń pè ní Sógun ló nítorí nínú èdè Dahomey kò sí rí kò sí tí wọ́n ń pè ní rí nínú èdè Dahomey gbogbo ibi tí rí bá wà lí ni wọ́n máa ń pè é ìran wọn ní máa ń jagun fáláàfin gbogbo ibi tógun bá wà níbẹ̀ níbẹ̀ náà nígbà láyé ìgbà náà gbogbo ibi tó gun bá wà àwọn bàbá wọn onímọ̀ ń sogun ró ni wọ́n fi ń pè wọ́n sogun ró òun náà fọwọ́ sí i kódà inú rẹ̀ dùn púpọ̀ lọ́jọ́ náà ó ní kí wọ́n máa tẹ̀síwájú lórí ìṣọ̀kan òun wà lẹ́yìn wọn bíi ké. láṣẹ gbé ìgbésẹ̀ wípé kí ìbáṣepọ̀ yìí wáyé dé gbogbo ilẹ̀ Yorùbá lára ìgbésẹ̀ náà ó gbìyànjú láti rí olóyè Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n gbogbo ìgbìyànjú rẹ̀ pàbó ló bọ́ sí ó wá ṣètò wọn lọ bá màmá olóyè Àbíbátù Mọ́gàjí fún ìrànlọ́wọ́ láti bá ọmọ wọn sọ̀rọ̀ lọ́jọ́ náà rèé ẹ wo ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà kábíyèsí ni ọ̀rọ̀ ti wà àsọ̀kan tó gbé wa wá bí báyìí rẹ̀. ilé lọ́hún wọ́n ń pè ní káàbọ̀ o nítorí pé tẹ bá wá sọ́dọ̀ wa àmọ́ kí pẹ́kẹ́ náà tún káàbọ̀ sínú ilé yìí nítorí ẹ̀ ni wípé ibí yìí a lè ya ibi kúrò lára ilẹ̀ republic iṣẹ́ wo la wá gbé ṣe ni wípé mo fi ọmọ mi kékeré kan ọ̀kan náà àwọn olóyè mi bọ́ kwakí pọ̀ olóyè tolú làṣẹ tọlọ́hun ọba làṣẹ ẹni pé gbogbo ibi tó bá gbà tọlọ́hun ọba ni ó máa jẹ́ àṣẹ ńlá fún kí la wá ṣe àwa rí pé àwa Yorùbá ìyà jẹ wá pípọ̀ jù ìlú tá sì wà ìlú bẹ̀rẹ̀ yorùbá ló tẹlẹ bẹ tó tẹlẹ. màmá lẹ̀ ń wò ó àtàwọn tí wọ́n jọ lọ rèé bá wọn. olóyè Tolúlàṣẹ náà lẹ̀ ń wò yìí lẹ́yìn tí ìrìn àjò lílọ sọ́dọ̀ màmá olóyè àbíbátù mọ́gàjí ò so èso rere kankan olóyè tolúlàṣẹ tó tẹ̀síwájú lórí iṣẹ́ náà. ọwọ́ fẹ́ ṣe nǹkan lọ́dọ̀ yìí ìyàwó ẹ̀ ọmọ èkó ni ó wá ní kábàáwá. tòsí àwọn ọ̀dọ́ ó láwọn àgbàlagbà ẹsẹ̀ lórí ọdún lẹ́jọ́ láti fi ní nígbà ìwọ dáwọ̀ ọ̀nà kọfẹ́ ní ìwádìí wọ́n ṣe wá dọ́fọ́ ẹ̀rẹ́ ẹ̀sán pé tákọ̀wé bá ti dé nísì ẹ̀sán mo wà bímọ. mo ti gba nọ́mbà kábíyèsí gba nọ́mbà kábíyèsí kàlífọ gà bẹ́ẹ̀ni. ẹ̀dì dáyọ̀ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ògùn la wà yìí yẹn lọ́dún two thousand and nine tí ààrẹ ilẹ̀ olómìnira bẹ̀nẹ̀ rán onímọ̀ràn rẹ̀ lórí ọ̀rọ̀ nàìjíríà sí bẹ̀nẹ̀ republic tó rán wá láti ṣe ìpàdé pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ògùn lórí ìṣọ̀kan tí Tolúlàṣẹ ń polongo orúkọ ẹni náà ni Janvier eh, Janvier Yahudewu ńlorúkọ rẹ̀ àti àkànbí akálà tó jẹ́ director of cinematography ní benin republic lọ́hùn-ún tó tún jẹ́ aṣojú mínísítà fún àṣà minister of culture pẹ̀lú gbogbo iṣẹ́ mánigbàgbé tí olóyè tolúlàṣẹ ṣe nípínlẹ̀ Ògùn tí wọ́n lò ó bí ẹni lo omi òjò àtọ̀sán àtòru láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni ìpínlẹ̀ Ògùn gbé ẹ̀bùn ràbàǹtà lé e lọ́wọ́ ní ọjọ́ yìí ǹjẹ́ kí ló ń bẹ nínú ẹ̀bùn náà àgbo ni o àgbo ara àgànná tí ò lè fi raṣọ tàbí bàtà tí ò ṣe é bọ́mọ bọ́yàwó tàbí san owó iléèwé àwọn ọmọ ah! hmm, hmm. nǹkan bẹ o. I'd like to, on behalf of the government and the people welcome you most sincerely to Abeokuta, our state capital. This delegation, which is led by Honorable Javea Yahodio, Muzio Akambi, and Chitai is really most welcome to Abeokuta at this time. Avec Monsieur Akambi Akala et Chief Taye Tolulashe Euh, ìbùsọ ayé làbẹ́ mọ̀ ẹ̀mí we commend you and we urge you to continue this good work. My uh, friends from across Monsieur Yahudihu and Monsieur Akala as well as Chief Turulashe who is the coordinator uh, for the Royal Father. Yes. yes. tó oh! ètò tí à ń wò yìí ni ó mú àṣeyọrí iṣẹ́ tolúlàṣẹ iṣẹ́ tó ti ń ṣe bọ̀ láti two thousand and three ètò yìí ló mú un hàn lẹ́yìn ọdún méje ọdún two thousand and ten ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba Yorùbá ní ààfin Alákétu ti ìlú Kétu èyí ò ní Benin Republic lọ́hùn-ún àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí ọba Oníkòyí ni wọ́n fi ṣe ààrẹ ẹgbẹ́ náà tẹ́lẹ̀ ṣùgbọ́n ọjọ́ yìí ni wọ́n yọ ọ́ kúrò bí ẹni yọ jìgá láìrò tẹ́lẹ̀ gbogbo àwọn ọba tó jẹ́ ti Oníkòyí bínú wọ́n bínú bí kọjọ́ yìí dàrú ṣùgbọ́n ọba Oníkòyí pẹ̀tù sí wọn lọ́kàn wípé ìmọ̀ èṣù ni o tọ́lọ́run ọba ni kẹ́ẹ̀jẹ́ kó ṣe ẹ̀mọ́jì pété sùn kó ṣe nítorí náà kí wọ́n fọwọ́ wọ́nú. èyí tó wá mú mi mọ̀ dájú wípé lóòótọ́ lóòótọ́ tọ́lọ́run ọba òun làṣẹ nítorí bí ò bá ṣe wípé tọ́lọ́run ọba gan-an làṣẹ tí ò ṣe wípé ọlọ́run ọba fúnra rẹ̀ ló bá kó sí bàbá yìí nínú ohun tó lè dógún lẹ̀ ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà mo sì fẹ́ kẹ́ kíkí gbogbo wa ká fi ìwà bàbá yìí ká fi kẹ́kọ̀ọ́ ká kẹ́kọ̀ọ́ lára ìwà bàbá tí bàbá yìí wù nítorí pé a ò gbọ́dọ̀ torí ipò kápá ọjà ọ̀la àwọn ọmọ wa jẹ́ ọ̀rọ̀ tí Tolú Làṣẹ́ṣì máa ń sábà sọ ni wípé ipò kọ́ lọ́lọ́run ọba rán wa wá dùn nílé ayé o rere ńlẹ́lẹ́dùnmarè ọba ní ká wáyé wá ṣe ẹ bí wọ́n ṣe pò tí èèyàn bá ti bá ara rẹ̀ kó mọ̀ dájú wípé kò sẹ̀yìn Olódùmarè ẹ gbọ́ bí wọ́n ṣe tò ètò ọ̀hún lọ́jọ́ tá à ń wí yìí akọ̀wé ló kà á lédè Faransé nígbà tí gbàkejì rẹ̀ tú sí èdè abínibí. gẹ́gẹ́ bí akọ̀wé wa ti ṣe sọ ẹ̀yin tí ẹ èdè abínibí ẹ̀kẹ́tìkẹ́ gbọ́ ní èní ọjọ́ kejìlélógún àti ọjọ́ kẹtàlélógún ìyẹn ọ̀la oṣù karùn-ún ọdún tí a wà yìí ni a gbé ìjókòó àwa ọba ilẹ̀ Yorùbá la gbé kalẹ̀ ní ẹ̀yìn wá ní a ti ṣe ìpalẹ̀mọ́ gbogbo àwọn ìwé. ọba adékèlúmọ̀ alájòwò tìlú àjòwò òun ni wọ́n fi ṣe ni wọ́n fi ṣe ààrẹ tuntun ni wọ́n fi rọ́pò ọba ọ̀hún ni wọ́n fi rọ́pò rẹ̀ ṣe alága gbogbo ìyókù náà. Igbákejì alága ni a fi ẹ̀bá kò tán ló bá jagun sí ilẹ̀ Nàìjíríà ṣe. Alákòóso wọléwọ̀ta láti bẹ̀rẹ̀ sí Nàìjíríà gbogbo ẹ̀ pátápátá ni a fi bàbá wa Oníkòyí Abẹ́sàrà láyé Abẹ́sàrà. Akọ̀wé wa àgbà ní Òun gan òṣì mọ̀ tẹ́lẹ̀ nítorí kò tiẹ̀ mọ̀ rárá wípé bẹ́ẹ̀ ni ó rí ayọ̀ ni fún mi ọjọ́ ìdùnnú ni fún mi pé iṣẹ́ tí mò ń ṣe láti ẹ̀yìn wá iṣẹ́ náà kò pé. ẹgbẹ́ royal vanguard tí ọ̀túnba gbẹ̀ngà daniel dá sílẹ̀ wọn a máa ṣèpàdé ní ààfin ewùsì ewùsì mákun ní sàgámù ibẹ̀ ni wọ́n ti mọ̀ ń ṣèpàdé wọn ṣùgbọ́n ìpàdé tí àwọn ìgbìmọ̀ ọba yorùbá ilẹ̀ olómìnira bẹ̀nẹ́ kọ́kọ́ bá wọn ṣe nìyí nígbà tí wọ́n kúrò níbẹ̀ wọ́n gbéra ó dé ààfin àkádìgbò ti rẹ́mọ fún ìjábọ̀ wọ́n lọ rèé jábọ̀ fún baba wípé ibi táwọn mú bọ̀ nípàdé rèé iṣẹ́ tí gómìnà Ọ̀túnba Gbẹ̀ngà Daniel gbélé Royal Vanguard lọ́wọ́ ni wọ́n lọ rèé jábọ̀ fún baba tó ẹ gbọ́ bí kábíyèsí àgádìgbò àkádìgbò ti rẹ́mọ ẹ̀gbọ́n bí wọ́n ṣe ṣàdúrà fún olóyè tolú làṣẹ lọ́jọ́ náà